الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأشكر له سبحانه وتسامه أطلق علينا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة ونصح الأمة وبلغ الرسالة حتى حتى تركنا على محجة بيضاء اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين فيا عباد الله اتقوا ربكم في السر والعلن وراقبوه واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بذلك في مواضع كثيرة في القرآن الكريم قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا عباد الله في الخطبة الماضية أقرناها لكم بأن الأمن نعمة لا تحصى وأن الله سبحانه وتعالى امتن بذلك على عباده ففي هذه الخطبة الجليلة سنقرها لكم بأن تحقيق التوحيد سبب في تحقيق العمل في المجتمع وكيف لا وهذا نبيكم نبي الله إبراهيم عليه الصلاة والسلام وعلى نبينا أفضل الصلاة والسلام في دعائه ماذا قال وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام عباد الله أصل المحاججة بين نبي الله إبراهيم عليه الصلاة والسلام مع المشركين كما أخبرنا بذلك ربنا سبحانه وتعالى بذلك في سورة الأنعام فماذا قال نبينا إبراهيم قال أي الفريقين أحق بالعمل إن كنتم تعلمون والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون أقول فرد سؤال المسلمين أطرق لك وأطرق النبي صلى الله عليه وسلم ọlọ́run bá lẹ́sẹ̀ àlékún ìkẹ́ àlékún ògì àlékún ọ̀sátúfà nàbí àwọn ará ilé ọlọ́bọ̀ akẹ́wọn àwọn sọ̀hábà ọlọ́bọ̀ akẹ́wọn gbogbo ẹjẹ́ bá tó ń tọ ojúpẹ́nà àmìsọ̀lọ́kọ́ tó jẹ́ pé ìlànà nábì iná ni wọ́n máa tọ̀ já wà lẹ́ńtọ́ kẹ̀ láyé bí wọ́n tún di nígbà nígbà kì àmọ́ wọ́n jẹ́ wà lẹ́nu òkè rẹ̀ ẹ ó sọ́nà òtútọ́ ẹ jẹ́ níbi gbogbo àlámọ̀rí wa nìkan kápáyà ọlọ́wọ́n bá bá bá ń bẹ láwùjọ kápáyà ọlọ́wọ́n bá ká mọ̀ pé ìpáyà ọlọ́wọ́n bá yìí òun náà sábàbí tí ó sọ wá di ẹni ìyọnú tó nípayà tòótọ́ kí èyí ṣe ìpayà ti mùnàfíkì ọlọ́jà wà nù wọn ní kótóbà tí ọkọjá apẹ̀rẹ̀ tí làkà ìwà wípé ìfọ̀kàbalẹ̀ kò sí nǹkan tí a lè fi jọ bákan náà Allah subhanahu wa ta'ala ìdẹ̀ra ló pè gbogbo bí tọ́bá fi sí bí ìfọ̀kàbalẹ̀ máa ń bẹ ní ìṣẹ̀lẹ̀ ayé yà oore ní bẹ nínú ẹbí bí ń bẹ ládùúgbò yẹ̀ ń gbé oore bí bá ń bẹ nínú tó yẹ̀ ń gbé oore ni Allah ó sì fi nǹkan ó fi ṣe ìrègùn lé wa lérí wípé ìkẹ́ ni ìfọ̀kànbalẹ̀ jẹ́ ajẹ́kágbọ́yé níjẹjọ wípé jẹ́ pé mùsùlùmí ò fojú rí náà rẹ̀ gbogbo nǹkan láàmú wá sí láti rí pé ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n kútùbà lè insha Allah rahman yọmọ wá sí de àwọn asbabu fi tahqiq al-amn fil mujtama kí ni àwọn nǹkan tí Allah lè lòlù sábàbí ó fi lè jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà ní ìlú kan àwọn irinṣẹ́ wo ilé ọlọ́run bá lè lò tí ọkàn ìlú wa fi balẹ̀ tí mú lò orin ọlọ́run sára ìjọra ọ̀rọ̀ mẹ́rin nílùú ọ̀bá lè múlò oníkálùkù tó bá gbọ́ ọ gbìyànjú àti múlò tẹ̀lé ayé rẹ̀ kó lò nínú rẹ̀ Allah subhanahu ara bí àsìkò ti wù kó lè tó ọlọ́run ó sì máa tàwọn èèyàn kẹ́kẹ́ o ilẹ̀ tọ́lọ̀ wọn sákẹ̀ ní gbogbo ìgbà tí ìnira bá ọlọ́njọ́ mọ̀ ń bí ọ fi mí lọ́kàn balẹ̀ ní ọjọ́ tí gbogbo ayé bá ń páyà àti pé Allah subhanahu wa ta'ala ọba alágbára ni ìmọ̀ yọ àwọn èèyàn kẹ́ kọ́dà ìnira ọba àkàrí nínú nǹkan ìdẹ̀ra ìyẹn ni pé ìnira kan ò ní kárí ilé kárí oko káwá ní hàn ìnira ìkárí débi pé ọlọ́run kẹ́lẹ́ kankan láà abadan kankan mú bẹ́ẹ̀ dání torí pé tètè ọlọ́run ni pé abdulhaka wa abdulka ọba ìrè lásìkò kan ń pa àwọn kan lẹ́rìn lásìkò kan ń pa àwọn kan lẹ́kún kọ̀ wá sí káwọn èèyàn sọ pé gbogbo ayé ní ìsìnkú lọ́bàá náà abadan lọ́wọ́ yóò kọ́rẹ́tì Ah, gbogbo orí ọkọ̀ balẹ̀ báyìí náà Allah subhanahu wa ta'ala kò sí àsìkò kan àfikọ́ jẹ́ pé yóò ní tí ó yọ́ láwọn ìyẹ̀kẹ́ yọ́ pa wọ́n lẹ́rìn yọ́ láwọn ìyẹ̀kẹ́ yọ́ pa wọ́n lẹ́kún lè hikmatin ya'lamuha subhanahu wa ta'ala ìdí wo ló fi ṣe kí a bá sọ pé àwọn àsìláàbù fi tàkìkì àmì àwọn nǹkan tọ́lọ̀ wọn bá lè lò fún wa tí ìfọ̀kànbalẹ̀ ó fi bá wa tí ìlú ọ̀bá tí lò kí kó wá ó lò nítẹ̀mí ayé kí kó wá ó sì lò nínú ẹbí rẹ̀ àwọn àfọ́ àwọn níbi tààmùlù wà nádọ́rọ̀ nígbà táwọn wà kọ̀rán dáadáa àti àwọn ọ̀rọ̀ lérí nǹkan ẹyọkẹ náà ni nǹkan ẹyọkẹ ìwárè ọwọ́ apẹ̀ka sí ọ̀nà aliki ni nǹkan ya, wọ́n ní haazal amur nǹkan ẹyọkẹ iná ni Allah torí ẹ̀ ráhùn òjíṣẹ́ ọlọ́run nǹkan ẹyọkẹ iná ni Allah torí ẹ̀ gbogbo tí láti kí al-adl déédé dọ́gbandọ́gba fal-adl i'ta'u kulli dhi haqqin haqqah min ghayri ifratin wala tafritin wọ́n ní ìkàkọ́ lọ́dọ̀ àwọn àwọn àlẹ́bẹ̀ẹ́ ọlọ́run sọ́dọ̀ sàlá tọ́jẹ́ tí lọ́lọ́run máa fi ń jẹ́ kí fọkànbalẹ̀ ọ̀wà òun náà déédé déédé ìwárè kí náà pẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìrẹ̀tọ́ òkú lè ní haqqin haqqahu òun náà ní ká fún gbogbo ẹ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ nígbẹ́rì ìfọwọ́sọ̀rọ̀ àtọ̀kùnrin láì ṣàṣejù láì ṣàṣejù. wọ́n ní abínú yìí ilé aláwọ̀sùn máa dára torí ẹ̀rọ àwọn òjíṣẹ́ ọlọ́run. شهد الله أنه لا إله Allah subhanahu wa ta'ala ó ní òun ọlọ́run ọba òun jẹ́rìí pé ànàwó la ilaha illallah pé kò sí ọba míì tí èèyàn máa jẹ́ kùbùnú òdòdó tó jò wọn ọlọ́run lọ wọ́n ní màláíkà kọ́dà àwọn màláíkà náà jẹ́rìí pé ọlọ́run ọba yìí nìkan lọ́ba tó lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ sí kò sẹ́lẹ̀mí tó gbá tó lè gbàjọ́ sí kọ́ ìmọ̀ǹbìlì kan àwọn màláíkà yìí àwọn gbogbo wọn ni wọ́n dúró lérí pé déédéé òun ni kọjá kọlọ̀ nìkan láàmàsìn kábàsìn kẹmí na àyà ni wípé ìbọ́lọ̀ torí ẹ̀ ráwọn ànábì ọlọ́run tó ń torí ẹ̀ malaika jeri jẹ́rìí a pé ní ká fún ní ẹ̀tọ́ rẹ̀ àwọn àfáà wá ní tí a bá wọ́n sọ̀rọ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ yìí ṣẹ̀pámí nǹkan yọ kan in ló lè jẹ́ kí ọkàn wọ́n balẹ̀ ọ̀nà ní dédé dédé bàbá òfin àwọn àwọn àgbẹ̀dẹ ọlọ́run ọlọ́run tó dẹ̀ sọ àwọn tó dà kalẹ̀ dédé ìwárè ọwọ́ apẹ̀ka sí ọ̀nà mẹ́wàá àbí ká fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ ọkọ̀ jáàmì hadith omi mọ̀mìnì àdìsí àwọn àyíṣà ọdọ̀ láàánú ọgbọ́ ha ìgbà àbẹ́bí sọ̀lá sáà sọ wípé wàhálì mọ́rọ̀ bí sọ̀yí muslim àbúrò bẹ̀rẹ̀ sọ̀lọ́lá yìí sọ̀lọ́lá rẹ̀ sọ̀lọ́lá annu nazila nasa manazila hù annabi sọ̀lọ́lá rẹ̀ sọ̀lọ́lá nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ lára rẹ̀ tó fi rinlẹ̀ sílà káyé wa ni ká máa bí àwọn èèyàn sí ipò tọ́lọ́ ń bá gbé wọn

tí a bọ́dọ̀ bọ̀ọ́lẹ̀ tá a bá fi lè bọ́ọ́lẹ̀ ní bó ṣe ká bọ́ọ́lẹ̀ wà láyọ̀ kan wọ́n balẹ̀. èèyàn méjì jọ ń gbé yàrá wọ́n sì ní kọ́kọ́rọ́ kan wọ́n sì jọ dáwó yàrá ìméjì nígbà wọn sanwó rẹ̀ ẹ rí pé ẹ ní gbọ́jà wọn tí ẹ ń o bẹ́ẹ̀ ni sábà ti ń jáde òfin tẹ́lẹ̀kejì bá dé kó mú un bẹ̀ kọ́ wọlé ìjọ tí ẹnìkan bá ti fẹ́ rò pé òun lẹ́tọ̀ọ́ kó mọ gbọ́gbọ́rọ̀ ń jáde máa mú lọ bóun ọ̀bà tí ilé kẹ́lẹ̀kejì òun mọ̀ wọlé ẹ̀ gbọ́jà wọn tẹ́ ẹ bá wá wò dájú tó ń bẹ̀rẹ̀ sí fi ọdún méjì àgbọ́jà